express ó sì ń tẹ̀síwájú ọjọ́ lójú wa pàtàkì tá a gbà lẹ́ni wọ́n sì wà nínú pẹ̀lú wa báyìí torí pé wọ́n ń dá wa ní ẹ̀kọ́ tó pọ̀ lóríṣiríṣi fẹ́ẹ̀ tẹ́ bá wò pé Miliki Express ẹ̀ tí mi sì di torí pé ẹ sì bá àlejò wa ní ilé àgọ́dọ̀ àlejò mi ẹ kú ìjókòó ẹ kú àtàrọ ẹ ṣáà ti sọ ọkọ tó bó bá ṣe ń fa ọwọ́ yín tẹ̀ ń fa tẹ̀ ń fa àgùn ṣé ó ṣọ́ọ̀fù mi péjọ yẹn nìkan lẹ mọ̀ jó. ah èmi mọ̀ ń jó gan-an ẹ mm. má try me. ẹ̀yin náà máa ń ṣe ah. lẹ́ẹ̀kì leg work everything tó bá jáde àwa máa lọ ń kọ ni eh. máa ń kọ ni ọmọ agége ni mi. ẹ káàárẹ̀ ọmọ agége ee agége lọ̀gá wà tíwálè mo gbọ́wọ́ fún yẹn fowó gbé wálẹ̀. ẹ gbà ẹ gbà. Ah, ah. <laughs> ẹ pípadà sí ìbéèrè ìbéèrè tí mo béèrè kó tó di pé àlọ́ sílẹ̀ agbára kí ni ohun tí ó ń di industry mu tẹ́yìn ń rí wọ́n di industry mu gẹ́gẹ́ bíi alábòjútó àwọn olórin. ìbéèrè yẹn ó ní kókó. Hmm. kókó kókó kókó. Ah, mo lè ní pé beat kan wà ń tàn sí tó jẹ́ pé for the past few years ó ti ó ti ó lọ́lẹ̀ ṣùgbọ́n ó ti padà wá ń sìn hmm. everybody ń sìn try láti ṣe orin lórí beat yẹn beat yẹn contribute sí nǹkan tó ń gbé industry wa dúró lénìí naija àti òbòdó òyìnbó ẹ <laughs> mọ̀ kan tí mo sọ. ẹ bàbá wa ni Fẹlá hmm. afrobeat hmm. afrobeat ti di nǹkan tó jẹ́ pé ó ti di beat tó yẹ pé everybody tó bá ṣe ń ṣe wọn pé láti naija ló ti kúrò everybody ń sìn ṣe afrobeat every nigerian sì tó ti ń ṣe ṣọ̀kí tẹ́lẹ̀ gan ti ń padà díẹ̀díẹ̀ sí afrobeat. Hmm. ìyẹn ni pé fún artist tó bá wò pé òkè onídọ́ṣà báwo tẹ́pọ́ ṣe ń bọ̀ nsìn sọ pé industry mo gbọ́dọ̀ blow they hmm. must ah ọ gbọ́dọ̀ mọ̀ mí ní industry ọ gbọ́dọ̀ ṣe afrobeat òun ni ó tún lè jẹ́kọ́ tún lọ síwájú sí ní industry àmọ́ níṣẹ́ ní fẹ́ẹ́ bí tẹ̀fẹ́ ṣe àmẹ̀bọ̀jọ ètò àmẹ̀bọ̀ yẹn <laughs> wọ́n lọ ṣe àmì níṣẹ́ mi níṣẹ́ mi ò ní ní industry tí wàá ń bí ah. mọ̀ pé ọ̀rọ̀ mi ò ní sí ní ẹ̀rọ alẹ́ kọ́tẹ́ bá ti ní kí n ṣe báyìí òun ni mo máa ń ṣe amẹ̀bọ̀ ìnáwó nìkan ṣáà lọ mú a àti b àti wọn aráàlú tó yẹ pé wọ́n wá ìṣáàjì wọ́n mọ gbogbo bó ṣe ń lọ torí àwọn máa manage artist wọ́n jáde dáadáa wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀ kí wọ́n sọ̀rọ̀ nípa ohun tí ó ń tó ń trend tó ń jà àwọn ìwọ̀n ní industry nísìn obìnrin àti obìnrin kò kò fẹ́ wọ́pọ̀ ká rí kí wọ́n hmm. ṣe kòlábò papọ̀ ní àwọn àsìkò kan ní àsìkò kan tí eh, mo láǹfààní láti bá Chidinma sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé súnmọ́ àwọn kan nílò tó yẹ pé obìnrin náà jọ ni wọ́n pé ah, ok kí ni ìdí ti jọ ṣiṣẹ́ papọ̀ kọ́ tiẹ̀ ti mọ̀ pé àhán ok bá ṣe ń claim bẹ̀ sí mi ni ọ̀rẹ́ mi ni tá à ń rí bẹ̀ lórí ehm, social media àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó yẹ ká tiẹ̀ ti rí orin tó máa connect ẹ mọ̀ máa tó máa sọ kí má tàn yín gbogbo ẹ lórí social media ló ti bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn gangan lórí social media yẹn ló ti parí. Hmm. torí anything tó bá ṣẹlẹ̀ lórí social media tó bá ti wá real life ọ̀tọ̀ nǹkan tó wà ńlẹ̀ hmm. ẹ lè rí wọn pé bestie mi friend mi kankan mi hmm. mi ò ní parọ́ irọ́ ni gbogbo ẹ̀ lórí social media ni wọ́n máa ń ṣe gbogbo yẹn tó bá dẹ̀ ti padà pé ok o ìwọ o lágbájá ọjọ́ mo fẹ́ bá ẹ ṣiṣẹ́ o wá di bá manager sọ̀rọ̀ o bá kinní sọ̀rọ̀ o hmm. wá di long thing tó bá tó bá ti di lórí social media yẹn wọ́n máa bára wọn sọ̀rọ̀ but tó bá ti di pé ká lọ ní studio ká lọ ṣiṣẹ́ padà hmm. ká lọ ṣiṣẹ́ papọ̀ wàhálà ni so mo mọ̀ bóyá wọn fẹ́ràn ara wọn ni o kì í ṣe obìnrin lásán kì í ṣe àwọn obìnrin nìkan o hmm. even àwọn ọkùnrin gan ṣáìdì wọn tí wọn gan ó pọ̀ hmm. that is why o máa ń rí pé artist kan wá máa future artist kan lọ rẹpẹtẹ eh, lọ eh, kì í ṣe pé ẹlòmíì ò sí láti ṣe iṣẹ́ yẹn tàbí kò lè ṣe kó dáa kò ṣùgbọ́n ó lè jẹ́ pé wọ́n ní reason tiwọn wọ́n ní but me um, the management wa the team wa we operate in a different level. Hmm mo máa fún ẹ ní opportunity ká tiẹ̀ gbọ́ orin tó ní ná àwọn ẹlòmíì ò tiẹ̀ ní fún ẹ ní opportunity ẹni pé kò sáyè kò sáyè táyé àbí hmm. máa bá ẹlòmíì sọ̀rọ̀ ẹni tó bá fẹ́ bá sọ̀rọ̀ tí ò ní o tiẹ̀ ní gẹ̀tẹ̀ nìyẹn nọ́mbà ẹ̀ hmm. switched off àbí nǹkan kan so but ní tiwa màá ní pé okay send orin yẹn tí orin yẹn ò bá wá meet standard artist tèmi ni wàá sọ fún ẹ pé jọ oníbínú o máa sọ fún ẹ oníbínú ṣé o lè padà lọ kán bá ẹ ṣe báyìí báyìí báyìí báyìí hmm. torí tó bá ti wo for the past few months a ti ṣe a lot of collaborations but àwọn upcoming just to encourage them so hmm. wọn ti lówó láti shoot video tàbí kán gbé àwọn orin yẹn síta. Hmm. so a lot a lot. oríṣiríṣi ló ń ṣe lẹ́yìn ìtàgé báyìí oríṣiríṣi ohun ló ń ṣẹlẹ̀ níbẹ̀ kọ́ lọ́run kó ṣe kí ni kò ràn àdúrà mi tẹ̀ ń retí kí n tiẹ̀ rí ìta ṣẹ́ẹ̀kì industry ẹ wo báyìí tẹ bá wọ pé ah, mi ìráyè òwìtí láti bẹ̀rẹ̀ máa wọ̀ ọ́rẹ́ lọ́sọ̀rọ̀ youtube at www.youtube.com slash orisun tv lórí twitter at orisun tv lórí instagram at orisun tv lórí facebook wa www.facebook.com slash orisun tv báwa gbàgbé ẹ wá polówó ọjà ìpolówó ọjà bọ̀ kó wò làgùn yẹn máa bọ̀ kí wọ́n darapọ̀ mọ́ ètò Miliki Express ẹ lè wò pé ah, ọ̀nà méjì Sókótó ni mo wà ó Ṣàgárí mò ń gbé o Màdúgùrí ni ẹ má bọ̀ rí ah, ayé ti dẹ̀rọ ẹkọ̀ send text àbí kẹ send mail ohun tẹ fẹ́ kaba yín polo kaba sọ̀rọ̀ nípa ẹ má wọlé ẹ̀wọ̀ ẹ má ṣe sàrà yín ẹ ṣe kí ni ẹ wà ń lẹ́yìn ẹ jókòó ẹ má rí bàṣẹ kí ni bàṣẹ máa bá yín ọjà yín tí ajẹ́ lè ṣe kí ni tá a bù gbàjẹ́ ẹ kàn sí mi ẹ pè mí ẹ pè nọ́mbà tó lójú amóhùnmáwòrán yín kẹ lọ sí kí ni ẹ tẹ̀lé mi lórí Instagram kẹlẹ gbogbo ohun tó há fún gbogbo bọ́ ẹ̀ ń ṣẹlẹ̀ gbogbo àwọn ohun míì tí mò ń ṣe lẹ́yìn pé à ń ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ṣé kí ni kẹ lọ máa wò ó kẹ máa gbádùn ẹ̀ kẹ dẹ̀ máa pè wá kẹ pè wá síṣẹ́ kẹ pè wá sí dáadáa aṣèdùmarè àtẹ̀mí àtẹ̀yìn ayọ̀dọ̀pẹ̀ àdẹ̀bí gíga àga àga o àga o tẹ bá ti wá e, ga o àwa ní jábọ́ àní àní bọ́lẹ̀ láéláé ẹ ṣe lè mi lórí Instagram at official madiva lórí Twitter at official madiva lórí Facebook mi Bimbo Badmus Madiva káfíre ayọ̀ ìdùnnú pàdé lọ́sẹ̀ tó ń borúkọ mi ò yí padà Bímbọ́ Badmus Madiva ni mò ń jẹ́ ire.